إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ òní ni yọ́mọ̀lẹ́ ahad déètì òní ni ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún 1441 14 jùmọ́dà kejì jùmọ́dà sáníyà ọdún 1441 ìtẹ̀síwájú nínú tírà sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá hadith five hadith five six three la fẹ́ kà hadith five six three ni a fẹ́ kà báàbùn mankariha an yukọ́l lèlè magrebi alẹ́ ìṣáà. orí ọ̀rọ̀ ẹni tó kórìíra pé kí wọ́n pe mọ́gíríbì ní orúkọ ìṣá ẹni tó pé pe mọ́gíríbì ní nínú àwọn àkọsílẹ̀ kan tí wọ́n bá sọ pé wọ́n kí ìrun ìṣá àìní. alẹ́ ìṣà àìní ìṣà wọ́n kí ìrun ìṣà ìméjì ohun tí wọ́n gbàlérò ni ìrun mọ́gíríbì àti ìrun ìṣà ok Imam Bukhari wá fẹ́ mú àlàyé wá wípé àwọn kan ò fara mọ́ ká máa pe ìrun mọ́gíríbì ní ìrun ìṣáì ká máa pe orúkọ ìrun mọ́gíríbì ká máa pè ní orúkọ ìṣá ló fi wá mu wá pé mọ̀nkárìhà á ń yù kọ́ ọ̀la lèlè mọ́gíríbì àlè ìṣá ẹni tó kórìíra pé kí wọ́n pe orúkọ ìrun tá a mọ̀ sí mọ́gíríbì kí wọ́n wá pè ní orúkọ míì tí í ṣe ìṣá. Hadith 563. عن عبد الله المزني رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا تغلبنكم لأعراب على اسم صلاتكم المغرب قال الأعراب وتقول هي العشاء hadith five six three nínú tírà sahihu alibokori àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá ani abdullahi alimuzanni láti ọ̀dọ̀ abdullahi muzanni kí Allah ó sí i. anna nabi ya sallallahu alayhi wa sallam dájúdájú anabi ó sọ pé kọ́ọ̀l ó sọ pé la tagolibannakum ali arab ala ismi solatikum alimaghrib ẹ gbọ́dọ̀ jẹ́ kí àwọn lárúbáwò kó borí yín ẹ gbọ́dọ̀ jẹ́ kí àwọn lárúbáwò kó kí wọ́n borí yín. nípa orúkọ irun yín ìrun mọ́gíríbì ẹ má jẹ́ kí àwọn ará oko àwọn lárúbáwá tí wọ́n jẹ́ ará oko ẹ má jẹ́ wọ́n o àwọn ará oko ni wọ́n pe ìrun mọ́gíríbì wọ́n á pè ní orúkọ míì wọ́n á pè ní wàtẹ̀kùl àwọn lárúbáwò okó ọmọ sọ pé ìyàlẹ̀ àìṣà wọ́n máa pe ìrun mọ́gíríbì ní orúkọ ìrun ìṣà àwọn ni wọ́n máa sọ bẹ́ẹ̀ tí wọn náà bá ti fẹ́ di ará oko má chẹ́ǹjì orúkọ mọ́gíríbì sí ìṣà kọ́ wa máa sọ pé ìṣà àìní pé ìrun ìṣà ìméjì. tọ́ba sọ fún wa pé èròǹgbà rẹ ni pé ìrun mọ́gíríbì ni ìṣáì àkọ́kọ́ ìrun ìṣáì ni ìṣáì kejì bá a ṣe wá rí yẹn báyẹn pé wọn ò fẹ́ kí a máa pe ká yí orúkọ mọ́gíríbì padà ká wá máa pè ní ìṣá ìṣáì náà fún ara rẹ̀ ẹjẹ́ á tún tó ṣẹlẹ̀ lórí tiẹ̀ lórí orúkọ yẹn gangan àlàǹṣáà. باب ذكر العشاء والعتمة وما رواه واسعا orí ọ̀rọ̀ zikiru lè àìṣá wà lè àtàmà sísọ̀rọ̀ nípa ìrun sísọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orúkọ àìṣá àti ọ̀rọ̀ orúkọ átámà átámà wàmárọ̀ àwòwá sìhán àti ẹni tó rí i ní ohun tó gbòòrò tí kò gbọdọ̀ fa àtakò. ohun tí Imam Bukhari fẹ́ sọ láàrin ni pé alẹ́ ìṣá ni orúkọ tá à ń pe ìrun tí a máa ń kí kẹ́yìn lálẹ́. òun wá ní orúkọ míì orúkọ míì tí wọ́n ń pè ní atama Imam Bukhari wá ń sọ ní ìsìn pé ẹ mọ́ sọ orúkọ méjèèjì di ìfàǹfà láàrin ara yín nítorí pé ààrẹ ni tó rí pípe yẹn ní orúkọ méjèèjì. pé ó lẹ́tọ̀ọ́ pé a lè pè ní ìṣá a sì lè pè ní a sì lè pè ní kí ni àátàmà tọ́ọ̀bà gbó kọ́ rí ló ti gbọ́hùn. Qala Abu Huraira radiyallahu anhu ala lil munafiqin al-isha wal fajr Abu Huraira sọ pé láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam asíkọlù sọ̀láàtì ala lil munafiqin ìrun tó lágbára jùlọ tó wúwo jùlọ lára mùnáfìkì alágàbàǹgebè ni ìrun ìṣá àti ìrun fájírì ìrun ìṣá àti ìrun fájírì alágàbàǹgebè kò ní fẹ́ dìde lójú oorun ní àsùbà láti lọ sí lọ́hùn. alágàbàǹgebè ẹjọ́ ni ó rò lálẹ́ títí òun ó fi gbé e lọ. ìrun méjèèjì yẹn ó ní wọn lára ìrun tí ó bẹ̀rẹ̀ oorun àti ìrun tó parí oorun ẹ rí i pé ìṣá kìtán tá a fi lọ sùn ṣubú ìlà kì í ṣubú ìlà fẹ́ kí tá jí so irun méjèèjì yẹn irun ìbẹ̀rẹ̀ oorun àti irun ìparí oorun tíwọ náà bá ti wá dá sí pé oorun máa dùn mọ́ ọ débi pé irun ìbẹ̀rẹ̀ oorun àti irun ìparí oorun méjèèjì èèfẹ́ e mísì oorun rẹ òun di mùnàfíkì bọ̀ díẹ̀díẹ̀ nù wàkọ́ọ̀lá. لو يعلمون ما في العتمة والفجر قال أبو عبد الله والاختيار أن يقول العشاء لقوله تعالى

àti ìrun fájírì ìyẹn ìrun ṣubúì wọn ìbá ti jẹ́ kí ìrun méjèèjì ó wúwo jùlọ lára àwọn. kọ́ọ̀lá abu abdullahi abu abdullahi ó sọ pé wàlẹ̀ ikhtiyar ohun tá a sà lẹ́sà ní orúkọ. fún ìrun ìṣáì nígbà tí ó pẹ́ ti pé méjì báyìí oúnjẹ ìṣá oúnjẹ atama ọba ni ohun tí a sàlẹ́sà á ń yẹ kùlá alẹ́ ìṣá òun ni kí ó sọ pé ìṣá ìṣá ni kí ó pe irun yẹn ohun tá a sàlẹ́sà nìyẹn. àmọ́ má bàa yàn jà tọ́ba pè ní atama pé òun fẹ́ lọ kírun atama má bàa jà fi ìwúsìn à ìgbàláyè wà ó ní torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wá mi bá di sọláàtì l'ìṣà orúkọ tọ́lọ́run ọba lò fún ìrun náà orúkọ tí Allah lò fún ìrun náà ni ìṣà ló fi jẹyọ pé wàmí báàdì sọ̀lá àti ìrìnsà.